ازد بي أزري وأشركه في أمري كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا قال قد أوتيت سؤلك يا موسى إن هذا لفي سوف الأولى سوف إبراهيم وموسى لين باتي أكلون وباتا أقول مكي ọba àná ọba òní ọba láíláí ọba àtàpọ̀ àkọsí adúmọ̀ farati nkankan tí nkankan ò lè dúró láì farati ọba gbogbo ọba gbogbo ọjọ́ ọba gbogbo ṣẹ́jọ́ ọba gbogbo wákàtí ọba alágbára lè lò ọba aláṣẹ àgbáyé àparíparí ọlá òmìnira èdè ọba òjìlógo ṣògo ọba ríran jùran lọ ọba tí tí fi ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ ọmọ ìpín. ìparí ọ̀rọ̀ ọba tí nǹkan kan ò dàrú máa lọ́wọ́ rí ọba tí tó dàrú máa lọ́wọ́ rí ọba tí ẹnìkan ò mọ bó ti tó tóun mọ bó ń kálukú ti máa atọ́rọ̀ àlékún ìkẹ́ ọlọ́run àlékún ìgbẹ́ ọlọ́run àlékún àánú ọlọ́run lọ́tún lọ́tún fún ẹ̀mí sallallahu alayhi wa sallam ọlọ́run bá àsàlékún ìkẹ́ àti gẹ̀fà nẹ́bì àwọn ìyàwó ànẹ́bì àwọn sàábì ànẹ́bì muhammad gbogbo ẹni tó fi dáadáa tẹ̀lé ń sọ ọlọ́run tí ti ọlọ́run àti ẹ̀yìn àtàwá ọlọ́mọ àṣúrọ̀ èyí tí máa dé sí ojú amóhùnmáwòrán yín láti ìkànnì nígbà tí allahu akbar ibi tẹ́ ẹ̀ ti máa ń pàdé ìmọ̀ ẹ̀yà yín dr imam ibrahim abubakar ẹlẹ́kẹ́ kùntù abẹ́ ọlọ́run àfààní ọlọ́run àfibí ọlọ́run àfogún ọlọ́run àfibí ọlọ́run àfàìníkù ọlọ́run àfibí ọlọ́run ọlọ́run mọ́sàbá wa mójútó yín ọlá nàbì sallallahu alayhi wa sallam kò sí ní ti ń bẹ láyé tí èyí padà bí ó bá yí padà fẹ́ni kọ̀ọ̀kan yín ọlọ́run mọ́sàájú máa dá sí ọ̀làlá haúlẹ̀ wọ̀lá kú wátà ilà abilahil aliyu azim adúpẹ́ fún gbogbo ẹ̀yin àlùfáà wa tẹ̀ǹ tẹ̀ǹ tẹ̀ǹ ṣàdúrà fún wa gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ọlọ́run má jẹ́ ọ̀rọ̀ yín ó bàjẹ́ gbogbo ẹ̀yin tí ẹ wò ó wípé àbàbàrà sí yín ọlọ́run bàbà bàbàrà yín náà gbogbo ẹ̀yin tẹ̀ ń bá wa dá sí ètò mọ́sálásí wa ọlọ́run ó dá sọ̀rọ̀ tiyín náà àlùbáríkọ́lá nàbì lọ́dọ̀ ọlọ́run ọba tí àti máa mójútó àwọn ẹni ọlọ́run bá mójútó yín kò ní jẹ́ ṣubú ẹ̀mí ẹ̀ ní ṣubú ara alibarika ọ̀làlá hawla wàlá quwwata illa billahi al-ali al-azim mo ṣàdúrà fọba àlù mi mi martaba sarkin ilori dr ibrahim zulkarnain gambari muhammad ayilabu ọlọ́run abiọ afaanu rẹ afi biọ afogo rẹ afi biọ má sọ ọba àlọrin dọba bò mí ọlá nàbí sallallahu alayhi wa sallam àti gbà àti àgbà ọlọmọ mẹjọ dàrú mọ wọn lọ́wọ́ la hawla wala quwwata illa billah wọn fi tọba àlù mi ṣàdúrà fún gbogbo tí ń jẹ lọbalọba káàkiri gbogbo àgbáńlá ayé àti bítẹ̀ tí ń gbọ́ mi tọ́jọba mùsùlùmí ọlọ́mọba mójútó yín májọ ọ̀rọ̀ yín ó bàjẹ́ ọba tó yá yín láàyè náà kọ́mẹ̀ tí ìkanjú gbà ọ̀là la hawla wala quwwata illa billahi al-ali al-azim mo ṣàdúrà fún life patron wa life patron Ashura Family Welfare Foundation Alhaj Abdul Abdulsalam Eyitayo Akanbi Allahu Akbar Ọládìpọ̀ ọlọ́mọba mójútó májò ṣubú ẹ̀mí Maju ṣubú ara ọlá nàbì sallallahu alayhi wa sallam ọ̀nà àgbàríṣe rẹ̀ lọ́nà àhàlàlì ọlọ́mọdé ò di tí ò bá di ọlọ́mọdé mọ́sàájú gbòòrò irú rẹ̀ ọlọ́mọdé mọ́sàájú pọ̀nú ẹ̀sìn alibarikola nabi sallallahu alayhi wa sallam àwa máa pè ní aláàánú mùsùlùmí gbogbo tọ́lọ̀ ń ṣe fún un tí òun náà ń dúpẹ́ dùn lé ọlọ́run mọ́jọ ń bàjẹ́ bàbá ọlọ́run bá wa kẹ́ wọn alhaj abdulsalam akabi ọlọ́run bá wa kẹ́ wọn ọlọ́run bá wa kẹ́ wọn ọlọ́run bá wa kẹ́ wọn ọlọ́run bá wa kẹ́ wọn màmá tọ́lọ́run ṣẹ́kù fún wa ọlọ́run má fa burú ṣe wọn ọlá nàbì lọ́dọ̀ ọlọ́run ọ̀rọ̀ kan lèèyàn sọ ìgbésẹ̀ kan lèèyàn gbé ìwà kan lèèyàn wù tọ́lọ́run fi bínú síyàn ọlọ́run life patron wa ọlọ́run bá wa lè jìnnà sí ọ̀dà nàbì sallallahu alayhi wa sallam eléyìí ní fẹ́ sàdúrà fún alhaji wa Sheikh Komarudeen Ibrahim ṣúgà ọlọ́run bá mójútó ọlọ́run má jẹ́ wọn ṣubú ẹ ní ṣubú ẹ̀mí ẹ ní ṣubú ara gbogbo olólùfẹ́ ṣúgà tí ń wò wá lórí StarTimes báyìí ẹ bá ń kí wípé ọba tí ń ṣe yóò bá wa ṣe yọrí èyí tá èyí tá ń ṣe tá a dáwọ́lé yìí ọlọ́run má ṣàjò yọrí ọlọ́run má ṣàjò yọrí ọlọ́run mọ́sàájú yọrí ọlá nàbì sallallahu alayhi wa sallam mọ́sàásì wa ló kọ́ ọba lágége ọlọ́run bá tètè bá wa parí ẹ̀ ọlá nàbì sallallahu alayhi wa sallam ọlá nàbì sallallahu alayhi wa sallam èso ọlọ́run àbú ọlọ́run àmójútó ọlọ́run ọlọ́run máa bá ń ṣe fún ṣúgà lọ láí láí láí láí gbogbo ẹni tí ń rí tínú rẹ̀ ń dùn ọlọ́run mọ́sà bá ń dùn ní kálukú náà nínú alibarikola nabi sallallahu alayhi wa sallam gbogbo ẹ̀yin tí ẹ kún wa lọ́nà kan àbí lọ́nà kejì nígbà tá à fi ń ṣe abu najat day e, nuru najat day lẹ́kọ̀ọ́ níjọ́ ní gbogbo ẹ̀yin tẹ́ ẹ ná tọ́rọ́ tẹ́ ẹ ná kọ́bọ̀ ọlọ́run àti iye tó ń kálukú náà ọlọ́run bá ń dá padà fún yín lọ́tún lọ́tún ọlọ́run wọlé abínà mi ti ń dùn sísúgà yìí ìdùnnú ọlọ́run nínú ayé tèmi náà ọlọ́run má jẹ́ ó di mẹ́rí albarkola nabi sallallahu alayhi wa sallam mo bẹ ọlọ́run fún ṣúgà lẹ́ẹ̀kan sí i bẹ́ẹ̀ yẹn bá ga àbùkù máa wá yẹn kí ọlọ́run má jẹ́ o kàbùkù má jẹ́ o tẹ́ má jẹ́ o ṣubú alibarika ọlá nàbì lọ́dọ̀ ọlọ́run gbogbo àwọn tọ́lọ́run ṣe lásọ fún ṣúgà ọlọ́run má fà wọ́n ya ọlá nàbì sallallahu alayhi wa sallam ọ̀làlá hawla wàlá quwwata illa billahi al-ali al-azim lórúkọ life patron àṣùrọ̀ àtún ṣàdúrà wípé nur najat ọlọ́run ojú ọmọ ga sí ọ̀làlá hawla wàlá quwwata illa billahi al-ali al-azim. bákan náà àlefa onípàmọ́ níjàmbá òde ọlọ́run bá mójútó yín afáwa masaud àtàtà ọlọ́run bá mójútó yín la ilaha illallah ọ̀là muhammadu rasulullah sallallahu alayhi wa sallam bàbá wa àgbà wọn láàrú ọlọ́run bá mójútó yín ọlọ́run bá ń kí àfa mi mùtúlá sheyi shuaib abdulsalam bàbá ìmáàmù wa ní maraba ọlọ́run bá ń kẹ́ wọn ọlọ́run bá ń kẹ́ wọn bá ń salékùn kẹ́ wọn ọlá nàbí sallallahu alayhi wa sallam ọlá nàbí sallallahu alayhi wa sallam pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run lénìí ṣáájú ká tó máa lọ. àṣùrọ̀ family get-together wa yóò wáyé ní ijọ́ kejì ìtúnu àwẹ̀ ní gàṣàkà níyànà ọlọ́sàn gbogbo mílíọ̀nù bá ti ń bọ̀ ẹ bá ti dọ́jọ́ ọba ẹ sọ fún àwọn onímọ̀rúwà amọ́lọ́kadà wípé gàṣàkà lè ń lọ ẹ̀ ń sọ̀kalẹ̀ níyànà ọlọ́sàn ní zone ní àdójúkọ zone f tó bá wájá sí pé ẹ bá ń wá ń bọ̀ fún ara yín ni bẹ́ẹ̀ bá ti wáyé pé ọjọ́ ọba àwọn lè gbà wọlé ẹ béèrè ọ̀nà tó lọ pàkátà ẹ máa ẹ máa tọ́ lọ ṣoṣe ẹ fi dé gàṣàká ọlọ́run kó mójútó ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run nàbí sọ sọ́lá kó sọ̀rọ̀ àjùgbà náà lọ bákan náà gbogbo ẹ̀yin tí ọ̀dọ̀ yín súnmọ́ tòsí tẹ láǹfààní àti àtẹn ẹja jọ bẹ lọ́hùn ní òru twenty seven nínú Ramadan tá a wà yìí òru twenty seven a bẹ̀rẹ̀ àdúrà láago mẹ́sàn-án alẹ́ a sì parí lẹ́yìn àṣùbà a kà àṣùbà ń bẹ a sì tún continue bá máa ṣe ń gbogbo ògbà nu kò sáàyè ijó kò sáyè ẹ̀fẹ̀ kájọ bẹ lọ́hùn gbogbo àwa tádùá wa ti gbà ọlọ́run ó ti jọ máa gbà sí i gbogbo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ̀ ń dúpẹ́ wá ah, tọ́tún tó kọjá lọ adúpẹ́ adúpẹ́ adúpẹ́ àwa náà ti dúpẹ́ fọlọ́hùn nítorí pọ́ba tó rán wa láláṣẹ òun ló òun ló làṣẹ nígbà wàá kàn máa ń ṣe ní gbogbo àwọn àgbàlagbà á lè bá wọn ẹ dákun èwo ni èwo ni ká tún ṣe èwo ni ká tún ṣe á wàá gbá gbogbo ẹjọ́ ńlá ń ṣe ọlọ́run sì ń gbà ọlọ́run kó gba kó gba kó gba tọdún yìí náà ọlá nàbí sallallahu ká sì má gbàgbé àdúrà àdúrà àràfà wa à máa ń ṣe ní ààyè wa kan náà tó jẹ́ àṣùrọ̀ family house ọlọ́run kó kó mójútó wa. Jasi production. àṣìwájú rẹ̀ lọ́gá wa olódodo lànà bíi aṣíwájú rẹ̀ lọ́gá wa o olódodo lànà bíi ẹrú sí ọlọ́run òjíṣẹ́ aláwo lànà bíi Muhammad. aṣíwájú rẹ̀ lọ́gá wa olódodo òwe ló gbà wá wọn lọ́jọ́ ló lágbàdì ẹrú sí àgbà wọn kì í sí àgbà lànàbì aṣáájú rẹ̀ lọ́gá wa o olódodo lànàbì ẹrú sí ọlọ́run òjíṣẹ́ aláwo lànàbì Muhammad. aṣáájú rẹ̀ lọ́gá wa olódodo lànàbì aṣáájú rẹ̀ lọ́gá wa olódodo lànàbì ẹrú sí ọlọ́run òjíṣẹ́ aláwo lànàbì Muhammad. kókó kó mo tún ti dé o. sálámọ̀ ajitafiki adékúnlé ọmọ sùláìmọ̀nà akọrin ìròyìn òjíṣẹ́ ńlá la mú wá ẹ̀yà bá ń wá ń fìdílé ọ̀rọ̀ òjíṣẹ́ ńlá kọjá o kọjá mo rí nǹkan fìrí nígbó. ẹ má gbàgbé lánàá ọ̀rọ̀ tá à ń bá lọ ni a pè àkọlé rẹ̀ ní èrè ọmọ èrè ọmọ yìí àwa pín tí ó pọ̀ díẹ̀ mo ní ọ̀nà méje ilẹ̀ yẹn fi ṣiṣẹ́ kalẹ̀ di èrè ọmọ a ti wá ka méjì lánàá àkọ́kọ́ òun ni ká ṣe àṣàyàn ọkọ̀ tí ọmọ wa ó bá wáyé ẹlẹ́ẹ̀kejì òun ni ká wòye sí kí la fẹ́ bí eléyìí ó ti dàrú mọ́pọ̀lọpọ̀ ẹlòmíràn lójú pé èyí ṣe tí wọ́n máa rọ̀ léwu kínní láwọn èèyàn máa ń mọ ohun tó fẹ́ bí tí ó tọrọ wípé ọlọ́run inú inú tó wù mí láti bí ni àwọn ànábì ọlọ́run tí èsẹ̀ ọ̀kan tí èsì méjì ńlá àwọn náà ti gbégbèsè bẹ́ẹ̀ inú ẹ̀ lànàbì Ibrahim alayhi salatu wa salam ńgbà tó wí tó tó sàdúrà tẹ ó ní Rabbana waj'alna muslimayni laka wa min dhurriyyatina ummatan muslimatan laka wa arina manasikana wa tub alayna innaka anta tawwabur rahim sadaqallahu alazim ó ní Rabbana ìrọ̀lọ́hùn waj'alna ni laka àtẹ̀mí àtọmọ mi yìí ṣe wá lẹ́ni tí ó jupa jùṣẹ̀ ju ọkàn ju àlámọ̀rí ju stẹ́rì ayé rẹ̀ lẹ̀ fúnri ọlọ́run wa min dhurriyyatina àwọn ọmọ táwa náà ó tún máa bí èyí tèmi ó bí sí àtẹ̀yí tọmọ mi yìí náà ó bí ummatan muslimatan laka ṣé wọ́n níjọ tó já sí wípé wọn ó jupa jùṣẹ̀ lẹ̀ fúnri ọlọ́run in tó wù ló tọrọ òun ìgbà tí ànábì Zakariya ń tọrọ ọmọ wa pé ذكر رحمة ربك عبده ذكريا إذ نادى ربه نداء خفيا قال ربي إني وهن العشم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك ربي شكيا ó tó fọlọ́hún ọlọ́hún mo ti dàgbà mo ti hewu ìyàwó mi náà ti darúgbó ṣàánú mi fún mi lọ́mọ fahabli min ladunka waliyan tó bá fún mi lọ́mọ wàlí wàlí ọlọ́hún mo fẹ́ èyàn lè tọrọ ọmọ olówó ó bá ti wọ̀ wà níyì ọlọ́run lèmi ọlọ́run fẹ́ lèmi lèmi Zakariya fẹ́ ọmọ ọmọ ẹ̀sà ni mo fẹ́ yẹ̀rìsù ni ọmọ tí mo fẹ́ yìí ọmọ tí ó jogún mi nípa wọ́n yẹ̀rìsù min ali Yakub yóò sì jogún tí wọ́n mọ̀ máa ra lé Yakub tẹ́mi jẹ́ àrọ́mọdọ́mọ tiẹ̀ wàhábùlì min ladunka wàlíyàn àní wòlíì ni ó fún mi yẹ̀rìsù ni yóò jogún mi wọ́n yẹ rísùn min ali yakub yóò jogún àwọn ará alẹ́ ànábì yakub wọ́jà ali ọ̀rọ̀ bìrọ̀ lè yàn ọlọ́run ọmọ àyọ́nù rẹ kó jẹ́ ọmọ tó jásí gbogbo èèyàn bá ti rí wọ́n sì máa yọ́nú sí ni kó jẹ́ ìtumọ̀ rẹ̀ rí èèyàn máa béèrè ní tó bá wù nínú ọmọ ìyẹn ò wò ó kí ló wù ọ́ irú ọmọ wo ló fẹ́ bí dókítà ló fẹ́ kọ́ ọmọ rẹ̀ ó yà kì í ṣe jọ́ bá bí iná palẹ̀ rẹ̀ mọ́ ó ti máa palẹ̀ mọ́ kalẹ̀ dé nítorí sẹ́rí ẹni tí ó kájọ tí ì ra mọ́tò kìí ṣejọ́ tó dáa náà lóko wọ́n ṣe péjọ́ tó dáa lóko kìí ṣe ọ̀kan tí ó dáa mọ́nu yóò máa dáa sí ni yóò máa dájọ lọ sí ni ọmọ ọmọ ọmọ àjọ ni lòbí máa dá nìyá dá lára ọmọ ṣé ìwọ náà ti rájọ dá síwájú ẹlẹ́ẹ̀kẹta nínú ẹ̀ òun ni kí ni àníyàn rẹ gẹ́gẹ́ bí ìyá látayébáyé ńlọmọ ti dáyé sọmọ látayébáyé ńlọmọ ti ju ọmọ lọ ìyàtọ̀ ń bẹ láàrin bíbí àti dídá bíbí ọmọ mi àfúyẹ́ dídá rẹ̀ awúwo dídá ọmọ mi àfúyẹ́ bíbí rẹ̀ awúwo àwọn tí wọ́n bí ọmọ mi lè jẹ́ olówó tá a kọ́ pé òun ò dòwó láyé àwọn ọmọ tí wọ́n bí ẹlòmíì lè jẹ́ wàlíyé ọlọ́run tó já wípé ẹni èṣù lòun ò jẹ́ ìgbà míì ń bẹ ọmọ tá a bí àwọn òbí ẹ̀ lè má dáa kọ́lọ́hún ó pèlè èèyàn láwọn ààyè kọ̀ọ̀kan ọba mi máa ń ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n àníyàn ìyá ọmọ náà ṣe pàtàkì lérí ẹ̀ ìyálé tí wọ́n fẹ́ ọ lé kò bínú rẹ kò dààmú rẹ kò fìtínà rẹ ǹjẹ́ o ò máa láníyàn káwọn ọmọ rẹ ó mọ̀ níláàrí ju àwọn ọmọ tiẹ̀ tó o tí ì bí lọ. ọdún yẹn mélòó ọ̀nà mélòó ńlọlọlọ́nà lè fẹjọ́ ọmọ orogún rẹ sùn ṣé àlọ́ òrànkà ẹni à ń sì ń sọ yìí ṣòro mú gbogbo bó ti ní ìwà rẹ̀ ò da ìwà rẹ̀ ò da ìwà rẹ̀ ò da kò ṣe dáadáa sí ọ kò ṣe dáadáa sí ọ yìí sọmọ òun lákìyèsí rẹ̀ ẹni yóò kan pè é rí wípé ah, Abdulgani ó ṣe nǹkan tó dùn mí fa kó wá wò bóyá yóò bu ọ ni bóyá yóò bí ọ pé ẹ dákun ẹ má bínú ìmọ̀ kí ló dé tó fi já sí wípé ọ̀rọ̀ ọmọ ọlọ́mọ yìí ló ń rẹ́nu mọ́ ah, <laughs> àwọn gàrú nù <laughs> eléyìí ibú ni wọ́n kíní kan ni wọ́n igbá ni wọ́n àwo ni wọ́n gbogbo anabi sàlám anabi ni man lu'ina akhihi ẹni bá ṣépè lọ́mọ ìyá rẹ̀ musliman tó ṣépè lọ́mọ ìyá rẹ̀ tó jẹ́ mùsùlùmí tí ò tí ò ní ẹ̀ṣẹ̀ kan pàtó tó ṣe ọ́ èpè òun eré ìyẹn ní sẹ́rí padà bọ̀ wá kí làníyàn rẹ sí tọmọ ọlọ́mọ mélòó nínú òbí ló lè sọ nísìnyí wípé ọlọ́run wọlé àníyàn mi sọmọ ọlọ́mọ fi ṣèdájọ́ fún mi lórí ọmọ mi ọ̀pọ̀lọpọ̀ gbà làwọn máa ń wò ní òwe ṣe bí ọlọ́ọ̀ ní ànígbẹ́sẹ̀ nìkan lẹ́nìkan lérí bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ọ̀rọ̀ tàníyàn kọ́ àníyàn rẹ ó lapa lára ọmọ rẹ àníyàn rẹ ó lapa dúkìá àníyàn ó lapa tó ní àti tó ní kí làníyàn wa sọmọ yóò fi hàn wá bóyá wa náà jèrè ọmọ àbá jèrè ọmọ ọmọ ọlọmọ tí òbí tiẹ̀ ń jèrè ẹ̀ lọ́wọ́ ń lọ lọ lórí ojú ẹ̀ fún kàyé fi ní tírélà ṣé márùn-ún wá lásìdẹ̀tì láàrin ọ̀sẹ̀ kan ṣé àmàpọ̀lọ̀ ní í ṣe gbogbo nǹkan ṣùgbọ́n ṣé kò ní gbìyànjú ẹ̀dá lọ́wọ́ nínú. ọ̀pọ̀lọpọ̀ ìgbà àṣeyọrí ọmọ ilẹ̀ máa ń wò ó kí ni wàhálà tọmọ òun ti ṣe ṣáájú kó tó ṣàṣeyọrí ẹ̀ wò ó ọ̀pọ̀lọpọ̀ ìgbà tó fi máa wà tá a kéré yìí láàrin lójú oorun báà ti ń ṣe ní lẹ́tùn lẹ́tùn lẹ́tùn lẹ́tùn máa níbòmí kò sí sinmi tòun ti bí òṣè sísì mi o ayé ìbáni rí wàhálà ẹ̀ ní owó tí ń bẹ lọ́wọ́ lọ́wọ́ ẹni láyé máa gbòòrùn ìbéèrè tí n bá ọ́ ni wípé kí ló ṣe ẹ́ lénìí kí ló dé kí ló fà á kí nìdí tí gbogbo gbogbo gbogbo ọ̀pọ̀lọpọ̀ ìyá kí ló dé tó fi já sí wípé àlá nìyẹn rè sáwọn ọmọ ọlọ́mọ ọmọ tí ń bá kọ́kọ́ ń dáa fún ẹ gbárùkù tì í nítorí wípé inú èdè Yorùbá Yorùbá a máa sọ̀rọ̀ wípé òun tó bá kọ́kọ́ fi sàsọ ọmọ ológo lẹ́yìn òun ẹ má kogi tì í ẹ má káàkiri ẹ ẹ má jò wálẹ̀ tó bá wálẹ̀ lè má rí irú ẹ̀ tálíkì àmọ́ Ọlọ́run fi dé ológun ọmọ ó dà gẹ́gẹ́ bí ìràwọ̀ ni tó bá fi ó lè pé bòmíì ni ó ti ti jáde. nítorí wọn bá fún yín nílé yín ẹ̀sà ẹ̀sàánú ẹ̀ gbárùkù tí ẹ bẹ́ lọ́n fún ẹ má jẹ́ ṣubú ṣíṣubú rẹ̀ ò lè pé yín nítorí wípé ìṣubú rẹ̀ ìwálẹ̀ bí yìí ni. bá a ti kọ́ fẹ́lòmíì òun ni pé bọ́mọ ìyàwó rẹ̀ ìyàwó tọkọ rẹ̀ tí ì fẹ́ àbí tọkọ rẹ̀ ṣẹ̀ṣẹ̀ fẹ́ yìí bọ́mọ rẹ̀ bá déèyàn ọmọ tiẹ̀ ò lè dìde. gbogbo wàhálà àti ìdààmú tó ń lọ lè dá láàmú tó ń sáré kádàrá rẹ̀ o fẹ́ kó déyàn o tún fẹnu kò tún fẹnu kun ẹ èmi ò ní ẹ má kó kíní fún ọmọ ọkọ mi náà kú ni ẹlẹgbẹ ọkọ mi náà ni ọwọ́ mi wọ́n gbé sí kódà èmi mo gbà ya rẹ̀ èmi mo ṣe gbá ṣùgbọ́n o bẹ́ẹ̀ bá ti kó fún un bá ti kíní títí táwọn aláàánú fi sá fún un sọ ọmọ pé báláàánú ni ń sá fún un bẹ́ẹ̀ ni àṣeyọrí ń sá fún ọmọ tiẹ̀ náà àníyàn ẹ̀rọ ni ẹ̀rọ lè ní sáwọn tí sáwọn sáwọn ọmọ ọlọ́mọ níjọ́ tẹ́ ẹ bá rọ̀ mọ̀ ń nítorí wípé àníyàn rẹ bó ti wò ó rí yóò hàn nínú ìṣẹ̀mí ayé ọmọ rẹ bó bá fẹ́ kọ́ ọmọ rẹ ó déèyàn léla níyàn rẹ sọmọ ọlọ́mọ tó o bá rọ ọmọ ọlọ́mọ títí ẹ fẹ́ bàjẹ́ kún un lérí bó ní tiẹ̀ ò sí ní bàjẹ́ tó o bá rọ ọmọ ọlọ́mọ títí ẹ tó bá dá má gba ọ̀nà kankan fi ba tiẹ̀ jẹ́ inú àwọn iṣẹ́ téèyàn ṣe kalẹ̀ téèyàn fi jèrè ọmọ nù nítorí wípé lópin ìgbà tí ẹnìkan bá lẹ́kọ̀ọ́ tó o bá fẹ́ kó rọ́bẹ̀ fi jẹ́ ẹ̀kọ́ tiẹ̀ gangan náà ó padà ṣéwọ̀ ìtumọ̀ rẹ̀ ni wípé ó ṣeé ṣe kó o ṣòwò kó má jèrè lára ọmọ àníyàn rẹ jẹ́ kó dáa lérí ọmọ ọlọ́mọ dúró lérí wípé tọmọ ọlọ́mọ ó dáa gbogbo ká tó káwa náà ó tó di tá a dì í àwọn àwọn àbá kan bẹ tí èsì pé àwọn ni wọ́n bí wa wọ́n fẹ́ẹ́ fi lù ṣèyàn ní èsì bíyàn bá lọlé kéwú wọ́n lù ọ́ débi wípé kọ́ra mẹ́yàn bá dé mẹ́yàn bá sunkún délé àwọn òbí yìí ó sì tún máa bú wọn wípé kí ló dé ẹ̀ ná dáadáa ọmọ àwọn ò níkan sí ni kódà wọn ṣe pé kèéta ni wọn fi nà wá ó ti padà dóore fún wa dèdè náwọn náà ṣe wọn kó lára ọmọ alumana Muhammad ẹ ẹ wò ó inú iṣẹ́ tóbìnrin ó ṣe kalẹ̀ fún èrè ọmọ tí ó fi jèrè ọmọ mẹ́rin mo ti kà ẹlẹ́ẹ̀karùn-ún bẹ́ẹ̀ òun ni ìtẹ̀láṣẹ ọkọ ẹni ṣé rí ibi yìí ni ìṣòro wà jù ọ̀pọ̀lọpọ̀ obìnrin yóò máa wò níwò wípé àfà wàláhì kò lè yé yín eléyìí yé mo pé tí mo fi fẹ́ ìwé wọn pé lórí ibú ni ìbéèrè tó yẹ ká bira wa ni wípé ṣó wá gọ̀ láyé ṣó gọ̀ ó gọ̀ kádàrá ló gọ̀ ọ́ kádàrá tó gọ̀ tó fi ṣọkọ fẹ́hùn iná ni ó padà kú ọ lérí ọmọ rẹ̀ ọkọ mi ò dá ọkọ mi ò dá ọkọ mi ò dá ṣé bóun nìkan kọ́ ló kọnu sí ọ̀ngbà òun ọba tó tì ọ́ pàdé yìí òun ó ní tó fẹ́ fàyọ́ mẹ́ lẹ́yìn tó rí wípé kò sunkún èrè rẹ́rìn wọn ò yàn mí jẹ ìwọ náà ayé ò ní tẹ́tí gbọ́rọ̀ rẹ̀ gbogbo ẹni bá fẹ́ kọ́ ọmọ òun ó déèyàn gbà fọ́lọ̀ lórí ní tó fẹ́ tó o bá ti lè kọ́lẹ̀ lópin ìgbà tó bá lóun máa ṣe ní tit for tat oró tó dá mi ni mo dá bẹ́ẹ̀ ni ó gbogbo àwọn bonus tó yẹ kó kó lára ọmọ wò ní rí kó gbogbo ẹni ó fẹ́ kọ́ mọ̀ wọ́n dé láyé èèyàn máa tẹ̀lé ẹsẹ̀ ọkọ ni lópin ìgbà táṣẹ tọkọ máa ń òun tí ò bá lòdì ọkọ ẹni inú máa dùn débi wípé yóò kó yóò wá dà kádàrà ọmọ rẹ ọmọ rẹ yóò ẹ bá ọ̀pọ̀lọpọ̀ ẹni tí àwọn ọmọ ẹ̀dẹ́ yẹn lónìí ẹ lè wádìí tí kì í bá ṣe pé wọ́n jẹ́ ẹni tí ń bàṣírí ọkọ tí wọ́n bá ní kó wọ́n sọ tí ojú wọn tó ti rí nílé ọkọ àti ẹ̀mà tọkọ fi wọ́n hàn á kì í ṣe kéke gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wọ́n ń ṣe ìyàwó tó máa pè wá sí wàásù tá máa ń counsel wọn bóyá bíi reception ni àbí bíi wedding ni àbí mother's day ni àbí kìnnìkan yẹn tá a bá lọ bẹ̀ mo máa ń sọ fún wọn wípé kí wọ́n ó máa gbìyànjú gbogbo obìnrin mo máa ń sọ fún wọn pé dákun inú tó bẹ̀ lọ́hùn ni pé ọlọ́run jọkọ̀ mi ó lè yàn mí jẹ wá fún mi ní sùúrù tí n fi gbà á nítorí wípé ṣe rí èrè ọmọ ó dà gẹ́gẹ́ bí àlìjánà ni lálìjánà ìyá rẹ̀ nìkan ò ju tẹnìkan lọ gbogbo ẹ̀dá tó lọ́n dá tó dé èèyàn ńlọ láyè rẹ̀ lálìjánà gbogbo ẹ̀dá tó lọ́n ọba àlekọ́ dá tó jẹ́ èèyàn ńlọ láyè rẹ̀ nùnà gẹ́gẹ́ bí àpẹẹrẹ káwá pọ́nkálùkù ní ìyàrá kọ̀ọ̀kan ìjọ tí wọ́n àti ẹ̀ bá tún gbé pẹ́ẹ́lí díẹ̀ sí ọlọ́run amúyà rẹ nìkan tóun ti lọ lé táàtì táàtì táàtì sọ lóko sínú ná táàtì jù òun sínú ná yóò wá mú yàrá tiẹ̀ yóò wá fi kún tiẹ̀ títí ó wá di room and parlour self-contained tí wàá rẹ bá tún dá sí wọ́n tún jẹ̀ mí pọ̀ yóò di mẹ́ta tí wàá rẹ bá tún dá sí wọ́n tún jẹ̀ mí pọ̀ yóò di mẹ́rin gbogbo ọmọ tí èèyàn máa bí láyé àwọn ọmọ tí máa jẹ́ èèyàn máa pọ̀ nú ọmọ ẹ̀ ṣùgbọ́n olú ọmọ ìjọ ẹ̀yọ̀ kan lọ bóun ni wọn ó ti jẹ́ kọ́ ọmọ rẹ̀ ó jẹ́ olú ọmọ lọ́dọ̀dẹ̀ bàbá rẹ̀ ẹ̀yin mẹ́rin ló fẹ́ lóòótọ́ ẹ̀yin mẹ́rin lóbìn ọkọ ni bóò ni wọ́n ti jẹ́yàwó bóò ló ṣe jẹ́yàwó lọ́dọ̀dẹ̀ ọkọ olú ọmọ olú ọmọ ẹni kì í ju ẹyọ kan lọ ọmọ téèyàn bí lè jẹ́ mẹ́wàá kí gbogbo ọmọ mẹ́wàá yìí kí wọ́n jẹ́ àwọn ọmọ tí wọ́n di èèyàn ṣùgbọ́n wọ́n lè má jẹ́ olú ọmọ ẹni ó ti kọ́lé tí ń gun mọ́tò èèyàn ni ṣùgbọ́n ó lè má jẹ́ àpè àrànṣe nínú ọmọ ṣùgbọ́n ẹnìkan nínú ọmọ tó já sí wípé kọ́dà àwọn tí wọ́n lówó ọ̀hún tí wọ́n táwọn tẹ́lẹ̀ tó rò pé wọ́n kọ́lé jù lọ tí wọn ò bá rí wọn ní bí àbùkátà alimana Muhammad àṣẹ ọkọ ṣe pàtàkì fún gbogbo ẹni tó bá fẹ́ jèrè ọmọ ìjèrè ọmọ ó ní òun ṣe pẹ̀lú kéèyàn ó tẹ̀lé àṣẹ ọkọ ọgbọ́n ẹni lè fo kó fo gegele ṣùgbọ́n kò lè fo kádàrá kéèyàn tún mú ọ̀rọ̀ yìí òun ni wípé kádàrá ẹni ilẹ̀ ni a fẹ́ bá a bá dọ́pá àní fẹ́ irọ́ pa ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló ti ṣàdúà ṣàdúà ṣàdúà wípé ọlọ́run ìfẹ́ kù ní ilé ọkọ tí n bá ti dé ibẹ̀ ni kí n gbà darúgbó bá a bá kọ́ fún ọ bẹ́ẹ̀ ó délé ọkọ míì kó o tó déyàn sẹ́mọ́ pé ẹni tí a bá ti ṣàdéhùn pé ọgọ́rùn-ún ẹsẹ̀ ni yóò gbé kó tó déèyàn bó bá gbé mọ́kàndínlọ́gọ́rùn-ún tá a mọ̀ sí ninety nine atẹ́gùn ni ó tì ní o yóò ṣe kòbìkòbì ní o ẹnìkan ni ó kọlu ní o yóò gbé kan yòókù kó tí ó fi débi tí ń lọ. àṣẹ ọkọ ó ṣe pàtàkì fún gbogbo ẹni yòówù gbogbo obìnrin gbogbo ìran obìnrin yòówù tó bá fẹ́ jèrè ọmọ. àṣẹ ọkọ ṣe pàtàkì ẹ jẹ́ n fún yín lápẹẹrẹ àṣẹ ọkọ àṣẹ ọkọ ó dà gẹ́gẹ́ bí ibi tó jókòó sí òun kọ́kọ́ rẹ wá sọ fún ọ pé dìde ń bẹ̀ òun kó tó wí lẹ́ẹ̀kejì kó o ti dìde ẹni tí wọ́n ń pè láṣẹ ọkọ nù ṣùgbọ́n èyí tẹ̀yìn máa ń pè láṣẹ ọkọ òun ni kọ́kọ́ rẹ ní dìde ń kó wá bí ọkọ pé dáàdì wa ṣé ò sí tẹ́ fi ní kí n dìde sẹ́yìn pé òun tó dáa ló fi béèrè kọ́kọ́ rẹ wá ní ẹgbẹ́ rẹ òun múra kèké ń ni yóò sì gan ọ ó wá sáré dìde ìbéèrè ni sars ọkọ ló tẹ̀lé ni àbí bẹ̀rù àkekè ìwọ gan padà mọ̀ pé kìí ṣe pé o tẹ̀lé àṣẹ ọkọ ẹ̀rù àkekè ló bà ọ́ gbogbo ẹni rí ẹ bá pé lóbìnrin yóò fi rẹ̀ lẹ̀ fọkọ rẹ̀ gẹ́gẹ́ bíi níta lè pè ní òkú bí ti farabalẹ̀ fún ẹni tí ń wẹ̀ bọ́kọ rẹ̀ bá tì ọ́ sọ́tún gbàbẹ̀ bó bá tì ọ́ sálàáfíà gbàbẹ̀ èyí tó délé ọkọ àbí tẹ́jọ́ rẹ́ǹtì lé pẹ̀lú ọkọ tó ń padà wá mọ àwọn ìyá kinní lọ́rẹ̀ẹ́ táwọn á sọ fún ọ tọkọ wọn á sọ fún ọ pé mi ò fẹ́ kó bá wọn ṣe wọn ẹni kankan ò lè yà wá kí ni wọ́n ṣe fún yín dá kí ni wọ́n ṣe fún yín dá a máa tẹ̀ láti ọkọ láì complain ni obey the last order ni ọkọ sí ìyàwó àyàfi tí àṣẹ ọkọ òun tó bá tako àṣẹ tọlọ́hun ọba subhanahu wa ta'ala ṣe rí ọ̀rọ̀ èrè ọmọ yìí pẹ̀lú ògùn ọlọ́run ó yẹ ká lè fẹnu ẹ̀ jóná lọ́la nítorí lókè lọ́hùn ẹnjẹ ń kú bí ìṣẹ́jú mélòó ẹ̀yin náà ṣe hà bó ti rí lójú tèmi náà nù ń jọ bí ìgbà tó ti yá jù kò yá ọlọ́run má jẹ́ akájọ aburú má jẹ́ àárí ìnira ni ẹwẹ́ náà gbàtà bẹ́ẹ̀ ramadana ẹ̀wọ̀n tí ramadana dì lónìí abẹ́ ọlọ́run àfààní ọlọ́run àfi bí ọlọ́run àfogú ọlọ́run àfi bí ọlọ́run àfàìníkù ọlọ́run àfi bí ọlọ́run ọlọ́run kò mójútó ẹnì kọ̀ọ̀kan wa má ọ̀rọ̀ wa ó bàjẹ́ má ọ̀rọ̀ wa ó dàrú àṣùrọ̀ family welfare foundation a need ìkúnlọ́wọ́ yín gbogbo ẹ̀yin onídùúdùn náà ọlọ́rẹ̀ gbogbo ẹ̀yin tọ́lọ́run ọba àlekè ọlá kẹ́ kò sí ní tó kéré nínú tẹ́ ẹ bá fún wa kò sí ní tó pọ̀ jù téèyàn ò lè fi dá sí tọ́lọ́run nítorí wípé mọ́ńdà lẹ́nu yóò kiri dùn lọ́hà ta ni ó dájọ́ sọ́dọ̀ ọlọ́run tá a wàá fún ní àjọ rẹ̀ ní àdìpèlé àdìpèlé àdìpèlé pẹ̀lú ògo ọlọ́run access bank account ni àṣúrọ̀ ń lò orúkọ tí ó gbé wá òun ni àṣúrọ̀ family welfare foundation àṣúrọ̀ family welfare foundation. uh, account number náà ni one eight zero four three seven six six six nine one eight zero four three seven six àti nine pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run a tún máa pàdé lọ́la ṣáájú ọ̀la ọ̀hún ẹ má gbàgbé kejì gbogbo wa kátúyà kátúyàyà ká pàdé ara wa ní family house tó wà ní sàkáníyànà ọlọ́sàn nílùú gbogbo ibi bá ti ń bọ̀ bẹ́ẹ̀ bá dọ́jọ́ ọba abẹ́ dégèrè alimi ẹlẹ́ni lọ ga àṣàká bẹ́ẹ̀ bá dégà àṣàká ẹníyànà ọlọ́sànlẹ̀ ti sọ̀kalẹ̀ títí di ọ̀la táàtù máa pàdé ara wa lórúkọ mi lórúkọ olóòtú ètò yìí Mr. Kehinde Abiodun Phillips lórúkọ Alhaji Abdulgani àti àfàwọn Abdulrasaq nọ́mbà tẹ́ fi lè bá mi sọ̀rọ̀ lẹ́yìn ètò ní zero eight zero sixty forty sixty one eighty nine zero eight zero sixty forty sixty one eighty nine òun náà ni whatsapp number. títí dọ̀la ọ̀hún asalaamualeykum wa rahmatulahi wa barakatu. àlànà àzìkà sàlámì wà sọ̀fà wàdà wà múlẹ̀ kọ́ èrè nílùú lìlùmọ́ ha. على شورى من رحاب شراكم